ó tún bẹnu sí súnà ọkọ ẹni tó tẹ̀lé súnà ẹ̀ ní rí kọ́ máa kọ́ máa para ya lórí nǹkan tí ò tó nǹkan kan ẹ̀ ní rí kọ́ jẹ́ni tó ṣe pé gbogbo nǹkan tí ò tó nǹkan kan yóò di bàbá máa kàn yóò dẹni tó ṣe pé kò ní ní àmúmára kò ní láfaradà kẹlà kálámúmára káláfaradà ó ń bẹnu tí súnà ti kọ́ wa àti tó bẹ́ẹ̀ tó àwọn eléyìí wọ́n bẹ nínú àwọn àtúgàtúgà ètò ṣe pé àwọn ẹni tó tẹ̀lé súnà máa ń hù táwọn náà sì máa ń pè yẹn lọ sí di rẹ̀ wọ̀yẹn hàwùnà àǹtàfẹ́nìhà àwọn àlùsílẹ̀ ọ̀lẹ́jẹ̀mẹ́ra wọ́n á sì máa kọ̀ fún yẹn láti hu àwọn safatifal akhlaq àwọn àwa tẹ́jẹ́ ìwà abú àwọn àwa abùkù àwọn àwa tí ọ̀pọ̀ yẹn lé àwọn àwa burúkú tó yẹ kí tó máa bá lọ́dún yẹn wọn ò ní sì sọ nípa àwa ní tẹ́tí wọ́n fi pẹ́ ní bú lẹ́ni náà kẹlbọ́ọ̀ gẹ́gẹ́ bí ká yahun àlùsílẹ̀ ọ̀lẹ́jẹ̀mẹ́ra wọn kì í sáhùn wọn jẹ́ ẹni tó ṣe pé fihim júdùn wọ fihim sàkà wọn jẹ́ ẹni tó láwọ́ wọn sì jẹ́ ẹni tó ṣe pé máa tọrẹ torí ẹ̀ àwọn oníkankan fahùn ṣe torí pé wọn mọ̀ pé níná owó kò gbé kówó tán bẹ́ẹ̀ làwọn alùsùnà ọ̀lùjọ̀mọ́ ni wọ́n rí torí jẹ́ eléyìí báyìí ìwà ahùn ẹni bá lọ́dọ̀ tiwọn wọ́n jóbọ̀n ó jó èèyàn yóò jó ọ̀lẹ́ burúkú kọ́ máa kọ́ máa kọ́ máa tàdí mẹ́yìn kọ́ máa sá kí èèyàn máa sáfá kúkọ kọ́ máa sáfá díẹ̀ kọ́ máa sáfé kòló ahlu sunnati wal jamaa ìwò òjì òsì lọ́dọ̀ tiwọn àwọn jẹni tó láyà wal kadhib bákan náà wọn kì í purọ́ wọn jìnnà sí àwọn àwà burúkú bíi ká purọ́ kí èèyàn máa parọ́ tó ìpọn ṣe diplomacy kalla ahlu sunnati wal jamaa tọrọ bá jẹ funfun àpè funfun tó bá jẹ dúdú wọn pè dúdú wal ghiba ọ̀rọ̀ ẹ̀yìn sísọ káàlù súnà máa ń jìnà sí nítorí pé wọn kì í dọ̀tí ahọ́n wọn pẹ̀lú mímọ sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá mímọ sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá ó túmọ̀ sí pé má ní èèyàn kò dúró déédéé nù bákan náà ànàmímà òfófó ahlu sunnah wal jamā'ah wọn máa ń jìnà sí gbogbo àwọn àbúrúkú àwọn ìta dárúkọ àtàwọn míì nínú àwọn àbúrúkú ètí gbogbo wa ti mọ̀ ó wá nínú hadith láti ọ̀dọ̀ sahal ibn sa'ad as-sa'idi radiyallahu anhu láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam inna allah kariman yuhibbul karim wa macaali akhlaq wa yakrahu tafasifaha dájúdájú ọlọ́run ọba wa ọba ọlọ́rẹ̀ ni ó sì nífẹ̀ẹ́ sí àwọn èèyàn tí bá ń ta àwọn èèyàn lọ́rẹ̀ ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ sí àwọn àwà tó tún ga ṣùgbọ́n ó kórìíra gbogbo àwọn àwà àbùkù àwọn àwà tí ò da gbogbo àwọn àwà tí ò da lọ́lọ́run ọba wa kórìíra. ìwọ náà yọ àkọsí àwọn ẹni tó ń tẹ̀lé súnà nínú ká hùwà àríbí ọ̀yọ́ àkọsí wọn nínú ká jìnà sí wàá búbí nítorí pé ìwà àrítẹ́rí yẹn ó ń bẹ nínú ọ̀kan nínú àwọn nǹkan tí máa wúwo jù lórí òṣùwọ̀n di lọ́la tọ́ láti bẹ̀rẹ̀ yìí títí débi tá a wá dé yìí báyìí wọ́n oríṣiríṣi ìwà oríṣiríṣi ìgbàgbọ́ oríṣiríṣi àdìsọ́kàn èyí tí àwọn tí wọ́n ní èyí tí wọ́n ní nípa àwọn àròyìn ọlọ́run èyí tí wọ́n ní nípa tọ́lọ́n sọ ń pa ara rẹ̀ èyí tí Ànábì sallallahu alaihi wa sallam tó sọ nípa ọlọ́run wọ́n tún wá sọ nípa kí ni àwọn àgbàgbọ́ wọn nípa Ànábì sallallahu alaihi wa sallam kí ni gbàgbọ́ wọn sí súnà Ànábì sallallahu alaihi wa lẹ́yìn sọ kí ni wọn tún wá sọ wọ́n tún wá ṣàlàyé àwọn oríṣiríṣi nǹkan fún wa ń bò làwọn àlùsùnà ti rí gbogbo nǹkan yìí àfààní وكل ما يقولونه ويفعلونه من هذا وغيره فإنما هم فيه متبعون للكتاب والسنة gbogbo ń taari kí àwọn ahlùsùnàtì wàlùjàmáàtì wọn ń ṣe yí báyìí gbogbo ń tí wọn ń gbogbo ń tí wọn ṣe ń hù níwà nínú ohun tá à ń sọ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti èyí tó ti síwájú nínú tá a ti sọ nínú tí wọ́n ní láti sọ́kàn ohun tí wọ́n ní ní ìgbàgbọ́ gbogbo ọlọ́kan ọ̀jọ̀kan àlàyé tá a ti ṣe síwájú níṣe ni àwọn alùsùnà ni wọ́n ń ṣe tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ń sọ tí wọ́n ń sọ látàrí títẹ̀lé tí wọ́n ń tẹ̀lé tìrọ̀ ọlọ́run àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo táwọn ń ṣe àwọn ń tẹ̀lé tìrọ ọlọ́ọ̀ni wọ́n sì ń tẹ̀lé súnà eléyìí ló fà á ni wọ́n fi ń pè wọ́n ní ahlul kitabi was sunna ahlul kitabi was sunna àwọn ìjọ ń tẹ̀lé tìrọ ọlọ́ọ̀ni tí wọ́n sì ń tẹ̀lé súnà anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sàdédé pé wọ́n bẹ́ẹ̀ o bí ẹ bá ṣe pé lódodo wọ́n ń tẹ̀lé alukur'an wọ́n sì ń tẹ̀lé sunna àti pé gan wọ́n jẹ́ ẹni tó ṣe pé kì í tayọ tó wá nínú méjèèjì wọ́n kì í tayọ àti tó wá nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam yálà tí wọ́n dáwọ́lé ọ̀ntọ́fẹ̀ tó gbòòrò ni àbí nǹkan kékeré ni wọ́n dáwọ́lé gbogbo tó má ti fẹ́ ṣe pátá wọ́n wádìí kí lọ́lọ́ sọ àti pé kí ni ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí ni wọ́n máa fi ṣe òṣùwọ̀n ọ̀rọ̀ tí wọ́n bá sọ lẹ́nu ìwà tí wọ́n bá hù ìgbàgbọ́ tí ó gbé náà kan wọn. tírọ̀ ọlọ́run sunna anabi sallallahu alayhi wa sallam ni wọ́n máa fi ṣe òṣùwọ̀n eléyìí báyìí nítorí de eléyìí àwọn ti mà wípé kò sí ọlà fẹ́nìkan kò sí ọlà fẹ́nìkan kò sí ọ̀nà tẹ́nìkan fẹ́ gbàlà ní ọ̀la alqiyama láì jẹ́ pé ń tẹ̀lé ojú ọ̀nà alkitab àti ojú ọ̀nà sunna nabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀run lásán kọ́ àní kò tún sí oríire láyé ń bì fẹ́ni tí kì í bá tẹ̀lé kitabu wa sunna torí ẹ̀ eléyìí ni ojú ọ̀nà èyí tó là gàràgà èyí tí àwọn olóríire tí wọ́n ń tọ̀ èyí tó sì ṣe é pé èèyàn kò ní fi sílẹ̀ àyàfi kí orí ibú ọjẹ tiẹ̀ ẹ rí kìtàbù sunnah yẹn ó ń gan gan gan lójú ọ̀nà anábì wa Muhammad sallallahu alayhi wa àtàwọn àṣàbí rẹ̀ síbá náà bá wá sọ pé wa anna hadha sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabilihi wa anna hadha sirati mustaqiman eléyìí lójú ọ̀nà èmi ọlọ́run ọba mustaqima ojú ọ̀nà tó dúró dọ́gba fattabi'u ojú ọ̀nà yìí ni kí ẹ máa tẹ̀lé o wala tattabi'u subula ẹ gbọ́dọ̀ jẹ́ ní tí wọ́n máa tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ tí kìí ṣe tọ́lọ́run fatafarraqa bikum an sabili kọ́nà wa pín yẹlẹyẹlẹ tọ́tọ̀ọ̀tọ̀ jìnnà sí ojú ọ̀nà àtọ́lọ́run ọba sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ò fi hapara tí fanfa bá wá ṣẹlẹ̀ dídì òyedè bá ṣẹlẹ̀ torí ẹ̀ àwọn alùsùnà jama'a wọn lọ ń dá padà lọ sọ́dọ̀ lọ wọn ti dá padà anabi muhammad sallallahu alayhi wa sallam a sì mà dájú pé dídá padà lọ òun náà ní dídá lọ sínú alukur'an lọ́jọ́kọjọ́ yálà anabi bẹ̀rẹ̀ ayé àbílẹ̀yìn kó anabi muhammad sallallahu alayhi wa sallam dídá padà anabi wa sallallahu alaihi wa sallam lójú ayé rẹ̀ òun náà ní ká kó ọ̀rọ̀ ńlọ bá nàbì lẹ́yìn ikú rẹ̀ òun náà ní ká kó lọ sí di sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí sísísẹ́ pẹ̀lú àti ọlọ́run ọba náà alukur'ani pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war sí máa ń fà èdè òyédè ẹ̀gbọ́n ni yé bá ṣẹlẹ̀ láàrin nípa nǹkan kan ẹ dá padà lọ sọ́dọ̀ lọ ẹ ti dá padà lọ sọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam fatawxiidu tawxiidaani fatawxiidu tawxiidaani wahuwa wahuma tawxiidu allahi caza wajal ifraaduhu caza wajalla bilcibaada wa ifraadu rasuuli sallallahu alayhi wa alihi wa sallama bilmutaabaca. إفراد الله بالعبادة وإفراد الرسول صلى الله عليه وآله وسلم بالمتابعة توريه لدى أهل السنة والجماعة ما وتبقي توحيد سنة ميجي باي وني توحيد كوا وناني كاسي ولوم وبالاس ونينو جس توحيد كيجي وي وناني كاسي النبي صلى الله عليه وسلم لقى سسو nípa kó nìkan láàmà wò kọ́sì láàmà tẹ̀ lọ́nà rẹ̀ torí ẹ̀ ẹnikẹ́ni tó bá wá tí ń sìn lẹ́yìn ọlọ́run kí náà pè náà pè ní mushrik gbogbo ẹni tó bá ti fẹ́ lòmíì tó fi dàrọ ọlọ́run tí ń sìn ní ẹ̀sìn tí ọlọ́run bá ní kó sìn òun tí ń wárí fún ní bó ti ṣe kọ́ máa wárí fọlọ̀ ní forí kanlẹ̀ fún ní bó ti ṣe kọ́ máa forí kanlẹ̀ fọlọ̀ tí ń pè bó ti ṣe kọ́ máa pè ọlọ́run tí ń dún ẹran lórúkọ rẹ̀ bó ti ṣe kọ́ máa dún ẹran lórúkọ ọlọ́run tí ń forúkọ rẹ̀ búra yàtọ̀ sórúkọ ọlọ́run kí lápẹ̀rú àwọn onítàn náà rí akùnrin ni mushrikun nítorí kí wọ́n tako tawxiidu allahi azza wa jalla bil cibaada ay ifraaduhu subhanahu wa ta'ala bil cibaada wípé ṣíṣe ọlọ́run ọba aláàṣọ nínú ìjọsìn ọ̀tàkù títàkù tó wá takù ọ̀sọ́dọ̀ ṣẹ̀bọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá tún takù tawhidul mutaba'a èyí tí ṣe ká ti ànábì sallallahu alaihi wasallam lọ́kàn ṣoṣo nípa títẹ̀lé lánàá rẹ̀ gbogbo ẹni tó bá ti takù eléyìí tọ́fẹ̀ lómi tó fi jàrọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi sànàbì tiẹ̀ tí ń tẹ̀lé lánàá rẹ̀ yàtọ̀ sànàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ń gbọ́rọ̀ sí lẹ́nu yàtọ̀ sànàbì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ń kọ̀ láti ṣe tó ní kọ́mẹ́sì yàtọ̀ sí sànàbì sallallahu alayhi wa sallam ní kọ́mẹ́sì tó sì jẹ́ni tó ṣe kí gbogbo tó ń sìn bá ti sọ fún un ìlọ́gbà tó dodo yàtọ̀ sí ìròyìn ìdánẹ́bì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ń sin lọ ní ìbámu pẹ̀lú ìlànà onísìn yàtọ̀ sí ìlànà ànẹ́bì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo oru wọn kí ló á pè wọn náà rí á pè wọn ní mọbọtẹdìá á pè wọn ní mọbọtẹdìá àwọn aládàáda lẹ yẹnikẹ́ni tó bá ti takò sísè ànábì sallallahu alaihi wasallam lọ́kàn nínú títẹ̀lé lánàá rẹ̀ àwọn eléyà ni wọ́n ń pè ní mọbọtẹdìá ẹni tó bá wá takò sísè Ọlọ́run ọba lọ́kàn nínú jíjọ́sìn fún àwọn eléyà là ń pè ní kíni mushrikun torí di eléyìí àwọn ahlu sunnati wal jamaa ìgbàgbọ́ tiwọn ẹni wípé àyè tawhidul ibada wa tawhidul mutaba'a huma tawhidani la najata lil abdi min adabillahi illa bihima wọ́n ní tawhid méjèèjì yẹn ẹrú kan ò ní là bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run láì jẹ́ kó ní méjèèjì kó sọ ọlọ́run nínú ìjọsìn kò tó wáṣà nàbì sọlá àtúnlá lọ́kàn nínú kọ́nà rẹ̀ lọ́gbọ́dọ̀ máa tẹ̀lé téèyàn bá ti ní méjèèjì báyìí kò sí bó ti ti lè dàgbàdàgbà bọ́ nínú ìyà ọlọ́run ọba wa o torí jẹ eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ wá ìdájọ́ lọ́sọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sànàbì sọlá àríwá àríwá sẹ́lẹ̀m èèyàn ti gbọ́dọ̀ yọnu sí ìdájọ́ ẹlòmíì tó yàtọ̀ sànàbì sọlá àríwá àríwá sẹ́lẹ̀m sallallahu alayhi wa alihi wa sallam tó sì lòdì sí ìdájọ́ tí ń bẹ nínú méjèèjì tó sọ méjèèjì sí pàkọ́ rẹ̀ onítọ̀hún kò sí ọ̀nà tó lè gbà sórí rẹ̀ o kò sì sí ọ̀nà tó fi lè jẹ́ ọ̀kan nínú àwọn tí ó là lọ́la al-qiyamah ẹ̀rí tó lọ́wọ́ bá wa sọ ni nínú suratul nisa onífọ̀lá wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima fala wa rabbika ọ̀rọ̀ orí mi wá ti fẹ́ wí afi olúwa ẹlẹ́dàá rẹ̀ afi búra la yu'minu wọn ò ní jẹ́ ẹni tó gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum síwájú kó tó di wípé wọ́n gba wọ́n gbà láti pé kó ṣe ìdájọ́ láàrin àwọn nípa ń tọ́fà pàmpà tọ́fà àwọ̀ láàrin wọn ohun tó dá àwọ̀ lẹ̀ kọ́nu láàrin wọn síwájú kó tó di wọ́n tọrọ ìdájọ́ lọ́dọ̀ rẹ̀ wọn ò ní jẹ́ ẹni tó gbàgbọ́. thumma la yajidu fi anfusihim harajan wọ́n tọrọ dá àti títí wọ́n fi tọrọ dájọ́ lọdọ rẹ. tó ọba bá wá dájọ́ tán tí ò ní sí ìkùnsínú kankan lọ́kàn wọn lórí ìdájọ́ o bá dá wọ́n yóò tẹ́lẹ̀ mu tẹ̀sílẹ́mà tí wọn sì gbàfà nípa apá gbígbàfà tí wọ́n sọ̀rẹ́ńdà fún dájọ́ ìgbà náà wọ́n tó fà bọ̀ tó gbogbo eléyìí àfihàn kò sí ọ̀nà tó lè jàjà nípa kókó fojú tó bá ti lè tàpá sí ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú hadith abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma wọ́n lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé la yu'minu ahadukum hatta yakuna hawa'u tab'an lima ji'tu bih ẹnìkan nu yóò ní jẹni tó gbàgbọ́ o ẹnìkan nu yóò ní jẹni tó gbàgbọ́ rárá yìí ti pé ẹnìkan nu yóò ní jẹni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ rárá síwájú kó tó jẹ́ wípé ìfẹ́ inú rẹ̀ di ti ń tẹ̀lé tí mo mú wa lópin ìgbà tí ìfẹ́ inú rẹ̀ tí ó bá jẹ́ ní tó ṣe wípọ́ sọ̀rẹ́ ń dà máa tẹ̀lé ní dáná bisọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ mú wa ò lè jẹ́ni tó gbàgbọ́. àdéhìí yín apá kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ń béèrè nípa pé tó fẹsẹ̀ rìn lẹ̀ àbí òfẹsẹ̀ rìn lẹ̀ tó kàn gbọ́ sí apá kan náà olùmọ̀sọ̀kọ́ àbọ̀rí táwọn àmọ̀ ní kó fẹsẹ̀ rìn lẹ̀ níta àmà onígbé àdéhùn yìí báyìí ó fẹsẹ̀ rìn lẹ̀. alimami nawawi rahimahullah ta'ala wọ́n ní hadithun hasanun sahih hadithu yìí ọ̀dà ó tún wà sahih rawaynahu fi kitab al-hujja bi isnadin sahih agba àdéhùn yìí wá nínú tírà wa tá a pè ní al-hujja gba ọ̀nà kan tó gúnrégé alhamdulillah torí di eléyìí báyìí eléyìí fi hàn wá pé òní jẹni tó gbàgbọ́ lódodo síwájú kó tó di pé ń tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn anìká tẹ̀lé ta nàbẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n pè ní almutaba'a wọ́n pè ní almutaba'a nǹkan kan bẹ́ẹ̀ wọ́n pè ní al-ijtihad wọ́n sì ń kan ní at-taqlid kan wọ́n bẹ́ẹ̀ tí wọ́n pè ní al-ittiba' di nǹkan mẹ́ta al náà ni kéèyàn nímọ̀ débi pò ń gangan gangan fúnra rẹ̀ ó lè dojúkọ alukur'an àti sunna kọ́ máa yọ dájọ́ nínú wọn. based on its special principles tó fi lélẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí imaamu abu hanifa ti ṣe ní special principles of reasoning sẹ́kẹ́ àwọn ìpìlẹ̀ òfin yun ni yóò fi máa ronú nípa ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ ìmáàmù Malik náà ti ṣe ní tiẹ̀ ìmáàmù Ahmed ìmáàmù Shafi'i òun náà ní tiẹ̀ ìmáàmù Ahmed òun náà ní tiẹ̀ ìmáàmù Al-Awza'i òun ní tiẹ̀ Al-Layth ibn Sa'd òun náà ní tiẹ̀ uh, òun náà ní tiẹ̀ uh, òun náà ní Abu Thawr òun náà ní Dawud zahiri òun náà ní kálukú nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam yẹn kálukú ní tiẹ̀ tó yẹ pé tẹ́bá fẹ́ sọ́ọ̀dì nípa mẹ́tàbù kan nínú àwọn mẹ́tàbù tó wà àkọ́kọ́ ní àkọ́kọ́ ká òun náà ni dirasatu usuli dhalika al-madhhab ká ṣe ìwádìí nípa píríncípù tí wọ́n máa mẹ́tàbù yẹn lé lórí because kótó di kó ọmọ píríncípù yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń kanu fíkìú yẹn ẹ̀rí kọ́kọ́lọpọ̀ táwọn eh, akẹ́kọ̀ọ́ ń kọ́ gbígbà téèyàn kan wọ́n kàn fi ọ̀rọ̀ sí yẹn lẹ́nu máa wí gẹ́gẹ́ bí ayé kò tọ́ ni so ghaliban ọ̀pọ̀lọpọ̀ sẹ́ ń kọ́ yín lé kí ó àbí tí wọ́n ń sọ fún yín nídàájọ́ ọlọ́run yẹn kò ní yé bó ti ṣe yẹ síwájú kí èèyàn tó mọ usulu madhhabu téèyàn ń kọ́ fíkì rẹ̀ torí kí téèyàn bá mọ usulu madhhabu téèyàn ń kọ́ fíkì rẹ̀ yẹn wọ́n mọ kí ló pàtó fi sọ báyìí kí ló pàtó fi sọ báyìí ìgbà tó máa ń sì gbogbo ẹni tó bá ní ìgbìyànjú débi fóònù náà ní àwọn ìlànà òfin tó fi lélẹ̀ fúnra ara rẹ̀ látàrí ìmọ̀tọ́nà wọn bá fún un tí wàá máa fi yọ ìdájọ́ nínú kìtàbù sunna tẹ́lẹ̀ wọn pè ní mujtahid eléyìí lẹni tó ṣe é pé ó ní gbìyànjú lábẹ́ òfin ọlọ ìgbà míì àwọn ẹlòmíì máa ń ṣe ijtihad ṣùgbọ́n ìjìdíhádù tí wọ́n yẹn wọ́n ń ṣe ní lábẹ́ bòógì píríncípù ẹlòmíì àwọn tí wọ́n wọ́n dá píríncípù tí wọ́n ní ṣùgbọ́n mùjìtẹ̀hìdù náà làwọn náà ṣùgbọ́n yẹjìtẹ̀hìdù náà àlà bọ́wì madhhabi fulan gẹ́gẹ́ bí àwọn ọmọ ike o àwọn ìmáàmù ńláńlá yẹn mùjìtẹ̀hìdù náà làwọn bí Ibn Qasim lọ́dọ̀ Màlíkìyà al-Muzani lọ́dọ̀ àwọn Shafi'iyya Muhammad ibn al-Hasan lọ́dọ̀ àwọn Hanafiyya àti Abu Yusuf gbogbo àwọn eléyẹn mùsùlùmí náà làwọn ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n àwọn ọ̀dá píríncípù tiwọn ni mùsùlùmí ah ipò tó ga jù nìyẹn kọ́sọ̀tẹ̀n tó bá ń jẹ́ pé ìṣèhádùn rẹ̀ ìṣèhádùn mutlaqan ẹni tó lè gbìyànjú nu gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yìí ti ké báàbù lòwúdù nìkan lọ́mọ yàtọ̀ sí báàbù tẹ̀yẹ̀mù ẹgbẹ́ ti súnmọ́ra wọn tó ẹlòmíì wà tó yẹ kó mùsítẹ́rìdù lòwúdù ni ẹlòmíì kó mùsítẹ́rìdù tẹ̀yẹ̀mù ẹlòmíì sì wà tó yẹ kó mùsítẹ́rìdù àbúwàd ọmọ nípa oríṣiríṣi tọ̀ nínú fíkì àmọ́ ẹ má fi léèrè ń pa àlùwàlá tó àwọn eléyẹn ní ìgbà tí wọ́n sọ ìṣèhádù di amran yumkinu tajzi'uhu nígbà tí wọ́n sọ ìṣèhádù di ti dá lè pín alẹ́ pín alẹ́ pín alẹ́ pín tó nígbà táwọn èèyàn lẹ lọ́wọ́ àdìgbẹ́tọ̀ èmi ní ìsìn mùsítáìdù lèmi mùsítáìdù pa kínní gbígbẹ́tọ̀ ẹbí mi léèrè nípa mashu ala al ẹ má béèrè nǹkan mi lọ́túmọ̀ sí pé tí ọ̀rọ̀ bá dàrú pa mashu ala al-khuffayn nítorí pé gbogbo fún atedo àtẹ̀dọ́ tó jẹ mọ́mọ́ sọ́ọ́lù kò fẹ́ ó lè ṣe ìṣèhádùn sele á sẹ́lẹ̀ ní ìṣèhád nkẹ́lẹ́ kejì wọ́n pè ní at-taqlid at-taqlid òun náà ni akhdhu ra'yi al-ghayr min ghayri hujja ká gbọ́ ọ̀rọ̀ tẹ́lómi sọ láì sẹ́rì àbí akhdhu ra'yi al-ghayri. mimma la hujjata lahu fi kágbà ọ̀rọ̀ ẹlòmíì tó sọ tí ọ̀lẹ́rì ètò ìpá wọ̀ mẹ́rí rẹ̀ ọ̀rọ̀ nǹkan ọ̀lẹ́rì ilé àwọn ń pè tàkìlì so àwọn olùmọ̀wá gẹ́gẹ́ bí ibn abdulbar ti sọ bi ajma'a al-ulama ala anna at-taqlid laysa sabilan ila al-'ilm fal-muqallid la yuqalu lahu 'alim ẹnu àwọn olùmọ́kò yìí pé tẹ̀kílì kìí gbèyàn lọ sí di kéèyàn onímọ̀ torí pé kí n gba òpínìọ̀ ẹlòmíì láì mẹ̀rí rẹ̀ mọ̀ wá ń dá àwọn òpínìọ̀ yẹn jọ mọ̀ ń dá jọ mọ̀ ń dá jọ mọ̀ ń dá tó mo olùmọ̀ yẹn lè olùmọ̀ náà torí Ibn Abdul Barr sọ pé ẹnu àwọn olùmọ́kò lórí wípé àtẹ̀kílì ìtumọ̀ rẹ̀ léde lárúbáwá ni bígbà tó sokùn síra lọ́rùn ọwọ́ fi lé ẹnìkan lọ́wọ́ fẹ́ máa fàmí ìtò ká sokùn síra ẹni lọ́rùn fi ọwọ́ okùn yẹn lé ẹnìkan lọ́wọ́ kókó máa fà wá nsò wọ́n ní kìí sọ yẹn dolùmọ̀ kìí sọ yẹn dolùmọ̀ síra ẹni rí mùkọ́lìdì ká tó nímọ̀ ntọ́kẹ́ wàá bẹ̀ ni pé tẹ́ bá ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ kò sínú khalil kí ló dé tí khalil òbí wa mú wa Allahu alam kí ló dé tó fi mẹ́rin wa Allahu alam ó ní ẹ lọ bínú sàárì sọ ilé wọn ń pè jàkìlì daraja kan wà wà láàrin alimami Ibn al wọn sàlàyé rẹ̀ rẹ́gẹ́dẹ́ wọn kò ní alitiba alitiba ọ̀nà ni títẹ̀lé ayi kó tẹ̀lé ọ̀rọ̀ ẹlòmíì tó ń tẹ̀lé rẹ̀ wọ́n jẹ́ pé ẹ̀rí rẹ̀ tọ́ka lórí ọ̀rọ̀ tó sọ ó múnádóko débi kó kọ̀nvínsì wọn náà ló ti tẹ̀lé tẹ̀lé yẹn wọ́n ní dáradà yẹn ó yẹ káwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ ó yẹ kí wọ́n lò dáadáa tọ́jú gbogbo ń tó bá ti fẹ́ ṣe ọmọ kílẹ̀ rí rẹ̀ wàá tẹ̀ lọ́rọ̀ yẹn torí kíni torí ẹ̀rí rẹ̀ tó ọmọ yẹ́sẹ̀ pé torí pé ẹ Baba, funfun lọ́sọ̀ọ́ kìí ṣe bàbá dúdú bàbá funfun lọ́sọ̀ọ́ kìí ṣe bàbá dúdú kí náà ń pele yẹn dàkìlì so àmọ́ tí ẹni tó bá jẹ́ mùsẹ́bẹ̀ onígbètò ńgbà tí a lọ tọ́ kí lè rí ẹ̀ ẹ̀rí rẹ̀ ní báyìí báyìí báyìí ẹ̀yin tẹ́ sọ pé kọ̀tọ́ kí lè rí ti yín ẹ̀rí rẹ̀ ní báyìí báyìí báyìí wọ́n wá wò síra wọ́n wá ẹ̀rí àwọn tó lọ tọ́ ó múnádóko ju ẹ̀rí tàwọn eléyìí lọ ìwọ náà máa sọ pọ́tọ́ torí àwọn ẹ̀rí táwọn olùmọ̀ wa mú wa ẹ̀hẹ́ àmọ́ mùkọ́lì ọ̀tọ̀ kí ló dé bẹ́ẹ̀ ni máa Malik sọ tó yé tó ń torí sí ẹ̀rí kí ni kí ló fẹ́ fi ṣe torí ẹ̀ lẹ́sẹ̀ wò tí bá wo fiqh al-Maliki láwọn tíra tó pọ̀ jù lọ́wọ́ tiwa gẹ́gẹ́ bí Ishmawi Mukhtasar al-Akhdari Izziyya Risala Mukhtasar Khalil. ẹ̀ríkìtẹ́ bá wo majority àwọn tíra yẹn ní táwọn ń tírì ní wa láti dà ní kíni mọ̀kànlédò wọ́n ń tírì ní wa láti di mọ̀kànlédò ni torí ẹlẹ́sìn tí wọ́n kà wọ́n tíra yẹn bí ìgbà tó ti wọ́n kí alukur'an ni pé ọwọ́ nínú khalil báyìí kí wọ́n lè rí khalil pé à ah, ò ń béèrè ẹ̀rí báwò àwọn àfọ àwọn gan-an fún ebéèrè bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kó lóhùn mọ̀kànlédò gbogbo wọn pátá inú àgbọ̀n kan náà wọ́n dà wọ́n sí so etí ó mú wa lọ síbi eléyìí ni pé àwọn Ahlus-Sunnah wal Jamā'ah wọ́n máa tẹ̀lé ìtìbà sẹ́wọ̀n káàrin nù wọ́n máa tẹ̀lé al-Kitāb was-Sunnah. ǹjẹ́ títẹ̀ létí Ànábì sallallahu alaihi wasallam títẹ̀ lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam títẹ̀ kílíìdì wọn pè kí ló fà èèyàn là Ànábì sallallahu alaihi sani bá lọ tọ́ ọtọ́ nù àbí ọ̀tọ̀ tó bá ní kọ̀ tọ́ kọ̀tọ́ nù àbọ̀tọ́ ọ̀dà kọ̀tọ́ tí a máa bí anábì lè rí kílán lè rí yín nípa kọ́tọ́ kílẹ̀ rí yín nípa kíkọ̀tọ̀ ẹ sì pé léyìn ẹsẹ̀ tàkìlìd ni kò tó náà wọ́n ti sọ wọ́n ti sọ lábá wọ́n ti sọ náà gbogbo ẹ̀ kò kò tí fẹ́ mi náà náà. mm بس بس وبارك الله فيك يا حبيب الله ọlọgba torí pọ́rọ̀ ànábì kan fúnra ara rẹ̀ kí ni ọ̀rọ̀ rẹ̀ gan dẹ̀líìlì ni tẹ́tùn á máa bèrè dẹ̀líìlù dẹ̀líìlì mo rò pé yé ọ̀tọ̀ kí ló kí ni túmọ̀ rẹ̀ nu sẹ̀ríà tánàbí bá sọ dẹ̀líìlì ẹ̀tùn á ní wa ànábì kí lẹ̀ ẹ̀rí sọ̀rọ̀kẹ́lẹ́ tàṣílù hásìl ni tó yé wa tó bá yẹ Abubakar ló lọ́tọ́ àní radiyallahu anka ya Abubakar ma daliluka ala annahu yajuz tó yé wọ́n lọ́ọ́ yọ ní tó Abubakar ẹ̀rọ àgbẹ̀kẹ́lẹ́ rí pọ́tọ́ pẹ̀kẹ́kẹ́ sọ Abubakar là nẹ́bì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tiẹ̀ ṣe hujja ni àbí ṣe hujja khilaf khilaf. ولكن لا أحد من الناس ممن يتمتعون بعقول سليمة يشك في حجية قول النبي صلى الله عليه وآله وسلم ذلك تقول رأيك يوم عسير نجي كتر عن النبي أريني أبي سيري كيسي سيري لوالو ويري له olùkọ́ yé wa báyẹn ìtumọ̀ rẹ̀ ni pé tá a máa ń tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam mùkọ́lì ẹnìkan lè gbé a bóòlù ṣe ní ṣe tẹ̀kílì ọ̀rọ̀ anábì kankan à ń tẹ̀lé bẹ́ẹ̀ a sọ pé kò yọ kò yọ ní ìsinyìí báyìí ẹnìkan wá ní ìmáàmù Malik lọ sọ̀rọ̀ ó ń béèrè ẹ̀rí rẹ̀ ìmáàmù Malik àbá anábì Malik tó yé wa ìgbà tó pé ní ìmáàmù Malik kìí sá anábì Malik torí délé à ń bùkátà ẹ̀rí rẹ̀ àbá bùkátà tó ń torí délé káfílẹ̀ bá a mọ̀ pé àrùn sunnah wal jamā'ah so wọn ò fi píríncípù lélẹ̀ fún wa dábì di mọ̀kànlídà píríncípù táwọn fi lélẹ̀ fún wa ni pé pọpọlọwọ ti jẹ́ pé ṣiṣẹ́ pọpọlọwọ ti jẹ́ pé ẹ̀rí ní ń wá ká gbèsè pọpọlọwọ kan wà fún pé àfa wa ti sọ̀rọ̀ torí pé ní ìsìn lọ́pọ̀lọpọ̀ àwọn àyè àwọn tó láwọn ń tẹ̀lé súnà àwọn àfa àwọn wọn ń bọ gbèsè ẹ̀rí kìtàbù ọ̀túnà ni wọ́n ń tẹ̀lé àbí òye wọn. tó ọpọlọpọ yóò gbé àṣekọ̀ àwọn lọ́sọ̀rọ̀ yún o tó à ń bèrè ẹ̀rí orí kúrì ló pé sẹ́mi kúrì tiẹ̀ gan kọ́ pé nítorí pé tó bá pé ọmọ pẹ́ là ń yìí báyìí wa ọ̀wọ́ ẹ̀rì wa tó wọn náà máa lò lórí gbogbo àwọn alùsùnà láyé wàá rí i pé majority àwọn ideology tí kàn máa mú wa àwọn ni ti ń bá tó tẹ̀lé náà sọ pé sheikh lọ sọ nígbà tó a sọ ńkọ́ kọ padà sápò ẹ tó yé àtú burhanakum in kuntum sadiqin náà alùsùnà ti wà ní afúnà níbikíbi láyé àwọn tí wọn ntí agbọ́dọ̀ tì síwájú lọ́dọ̀ tiwọn kì í ṣèyàn ntí agbọ́dọ̀ tì síwájú lọ́dọ̀ tiwọn ni kíni alikitaabu wa sunna ẹrí torí ẹ ló ti jẹ kó àwọn afọwọ́ tóbi tóbi tóbi tóbi nínú mà tẹ máa fẹ́ bí wọ́n lè gbọ́ sí kúlẹ̀ adam pẹ̀lú gbogbo ẹ̀kọ́ àti rẹ̀lẹ̀ tó wọ́n ní mẹ́ta yẹ kúlù as-sada al-ulama al-afadil al-kiram fi kaza wa kaza wa kaza ma'a dhikri al tó yé wa kíkí ni àwọn àpá àwọn àgbà àwọn olùmọ̀ wa ńlá nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa kí ni wọ́n sọ nípa nǹkan báyìí báyìí báyìí báyìí kí wọ́n sì má gbàgbé láti sọ àwọn ẹ̀rí tí wọ́n bá wí fún wa báàlù súnà tẹ̀lé wọ́n lè yàn àbá àwọn àgbà àwọn olùmọ̀ wa ńlá ẹ̀ẹ́bọ́ àgbà àti ńlá kò túmọ̀ sí ẹ̀rí tó yé wa yẹn ní kí gbogbo ẹ̀ sọ kó wọn náà kọ́ ronú dáadáa kí wọ́n ní ká tún mẹ́rin wá fa eléyìí adé kí wọn náà kọ́ mọ́ sí àwọn èèyàn lọ́nà àbí òye wa ẹ̀ bọ́ lónìí yìí báyìí ti wa kí làwọn ti kí lẹ́rìí tó kọlọ̀kọ̀ alùsùn náà sí ẹ̀ríkì tó bá ti sọ̀rọ̀ gan wọ́n kàn wo kíní kan ní àkọ́tọ́ bẹ́ẹ̀ ni Sheikh Al-Albani sọ kọ́tọ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibn Baz sọ kọ́tọ́ bẹ́ẹ̀ ni Sheikh Ibn Uthaymeen táwọn eléyìí ni dẹ̀lì náà àbẹ̀dẹ̀ kì í sàwọn dẹ̀lì àbáwọn kìtàbù ọ̀sùnà kì í sàwọn kìtàbù ọ̀sùnà ẹ̀rí pé ńgbà míì tẹ̀kílìdù wọ́n ti sílẹ̀ fáwọn Imam Malik wọn ò ṣe wọn ò ṣe tẹ̀kílìdù Imam Malik wọn ò ṣe tẹ̀klídì imam abu hanifa wọn ò ṣe tẹ̀klídì imam shafi'i wọn ò ṣe tẹ̀klídì imam ahmad wa ghayrihim ṣùgbọ́n wọn ṣe tẹ̀klídì àwọn tó ṣe pé wọn ò tó ọmọ kí wọn. bọ́lọ̀ pé yé hàn torí ẹlẹ́sìn rí i pé nítorí ti wọ́pọ̀ láwùjọ tiwa lónìí báyìí òní pé kọ́ ọ́n sọ pé ah, sheikh albani lọ sọ ọmọ kí albani kan lọ sọ sheikh ibn baz lọ sọ ọmọ kí ibn baz kan lọ sọ ẹ dákun sí kìtàbù wa sunnah nù wípé àwọn tí ń sọ̀rọ̀ yín àkíkàtà wọ́n ń tẹ̀lé kìnnì wọ́n ń tẹ̀lé sunna torí tó máa ń tẹ̀lé sunna kò burú ká máa ṣe ìsìnára bí ọ̀rọ̀ ìlúlẹ̀mà kò burú ká máa fi òye àwọn olùmọ̀ àwọn àbá wọn káwa náà máa fi ṣe ìtanásọ́pọlọ wa ṣùgbọ́n kì í wá sí kíkà sọ̀rọ̀ wọn di final níbi tí kìtàbù wa sunna wa mo rò pé yé wa so tí wọ́n máa lẹ́rìí kan lórí tí wọ́n sọ. So, nígbà tí ẹ bá sọ pé bẹ́ẹ̀ wọ́n sọ ẹ wá sọ pé ẹ̀rí rẹ̀ ni ẹ wá tíra láti so àwọn èèyàn mẹ́rin púpọ̀ yàtọ̀ sáwọn èèyàn nítorí pé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn ẹni tó ṣe pé ń kórìíra àwọn olùmọ̀ṣẹ́ ń wí o ọ ń bẹ́ẹ̀ nù ẹni tó ṣe pọ̀ tà àlùbáni ni ní sì ń pera rẹ̀ mùsùlùmí ó ń bẹ́ẹ̀ nù ẹni tó ṣe pọ̀ tà Ibn ni òun náà sì ń pera rẹ̀ mùsùlùmí ó ń bẹ́ẹ̀ nù ẹni tó ṣe pọ̀ tà Ibn dípò kó mú lọ́tà ṣùṣùgbọ́n bóyá ń pa mọ́sálà sẹ́nu àmọ̀sáì ẹ́ àwọn àfáà yẹn ń jẹ́ wí tako tí òun lérò tòló ti mú wọn lọ́tà láti jọ tọ̀ àbí kó ti jẹ́ pé èyí náà ni sẹ́kì gbogbo ọ̀rọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ṣéèkù kan sọ bẹ́ẹ̀ ni ṣéèkù kan sọ bẹ́ẹ̀ ni ẹ̀wà wọn àmọ́ òkà ah, ṣéèkù kan bá wò sànàbí wa ni wọn àwọn ọmọ ṣéèkù nù àbí òye wa àwọn ọmọ ṣéwù lágbájá ni tó bá ti kó àwọn ọmọ ṣéwù lágbájá ni tó bá ti wá ní a ah, kọ́dà kan ṣé wọ́n tún sọ ah, ṣé òkè ni dákun gbọ́dọ̀ bára yín dàgbọ́ pẹ̀lú ṣé ṣe ọ wàá sọ wọn dẹni tí ń kórìíra olùmẹ̀sìn Islam yẹn lọ́nà tí wọ́n gan ọ̀mà. so but gbogbo àwọn afáàyàn pátá nígbà wọn achieve tó kọ wọn fi gba gbogbo ilé ayé kan ní pàtì níta wọn achieve torúkọ wọn fi gba gbogbo ilé ayé kan ní pé wọn so àwọn èèyàn mọ́ kìtàbù wa sunnah ni wọn fi dá yàtọ̀ láàrin gbogbo olùmọ̀ torí gbogbo ní wọn bá ti sọ wọn ni ó ṣe dédé pẹ̀lú alukurani ó ṣe dédé pẹ̀lú sunna a ilé ìta ìwé yẹn takò torí rẹ̀ àní fi ṣiṣẹ́ nítorí pé wọn pọpúlà jù láàrin àwọn èèyàn yòókù nù àti fáyọ Ọlọ́run tí wọn ni tòkí wọn ló dé tó fi wá jẹ fún àwa lónìí àwọn làwa wá sọ di kìtàbù wa ẹ̀rọ kíkọ̀ da tó kọ̀ da tó rárá nítorí pé lẹ́yìn ẹ̀ ni wọ́n ń pè taklid taklid kódà ó débi kó àwọn ẹlòmíì wọ́n yú ẹ̀sẹ̀ síra wọn níbòmí ìbò olóṣù wa fẹ́ sọ pé tí sèkù sọ kò sí déédéé ẹ̀rọ kí lẹ́yìn ó ti di kí ni taklid nítorí pé ọ̀sọ́ yìí pé bó olóṣù fẹ́ sọ pé ayé àlùkùránì yóò tọ́ka sí ní táwọn wí tó ti jẹ́ pé gbogbo àwọn fóònù tẹ̀sí nǹkan gbà tí wọ́n bá ń justify ọ̀rọ̀ rẹ pẹ̀lú pé àyà alukur'an àbí sunna anabi sallallahu alayhi wa sallam yóò wà clear ju ẹni tí nǹkan justify rẹ pẹ̀lú pé lágbájá ọmọ dóòlà ń jọ sọnù. tontorí ẹ̀ tá a máa ń tẹ̀lé manhaj ahlus sunnah wal jamaa ẹ̀dá tẹ̀lé ní kọ̀kọ̀ àti ní gbangba. wa tariqatuhum àti àwọn ahlus sunnah náà tún ní tariqa wọ́n ní tariqa àwọn ahlus sunnah. سبحان الله ونعني دين الإسلام الإسلام طريقة جوانو دين الإسلام أجوانا جوان جوان تعرف كني طريقة أجوانا يعني كي طريقة جوان كيس قادرية طريقة كيس تجانية طريقة كيس نقشبندية طريقة كيس بدوية طريقة جواني كني dínú islam ẹ̀sìn islam bẹ́ẹ̀ náà ló yẹ kí wọn náà jẹ́ o dínú islam wo alladhi ba'atha Allahu bihi muhammadan sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀sìn islam tó ti pé náà lọ́lọ́ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa sallam olójú ọ̀nà àwọn ahlu sunnati wal jama'a olójú ọ̀nà àwọn onítọ̀rí kọ̀ wọn ó túmọ̀ sí pé subhanallah ẹni tí o bá ti jẹ́ pé tọ̀rí kọ sáhẹ́lù súnà ní tẹ̀lé sẹ́mi kó ti ó ti fi nǹkan mí ìtẹ̀sìn nù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni lápèjúwe tọ̀rí kọ ọ̀nà fẹ́ káfí sàpèjúwe o tọ̀rí kọ Tìjàníyà lápèjúwe tọ̀rí kọ Tìjàníyà yẹn lọ́dọ̀ tiwọn wọ̀bífà wọ̀bífà ìyẹn ni kójú ọ̀nà àdó àwọn tẹ́ máa ń ṣe síkìrì tí ó pàtàkì ju gbogbo ń tọ́wọ́ àánú islam lọ sẹ́wọ̀n kó ti dẹ̀sí mi àbí ó ti dẹ̀sí mi ó ti dẹ̀sí mi ìtò máa ń bá wọn ṣe wọ̀bí ìfàtẹ́lẹ̀ tọ́ tọ́ agbábọ̀ yẹ islam torí pé gbogbo eléyẹn sàn bá ti kó jẹ́ lásán lórí òfo tọ́ wá fi wọ́n lẹ̀ ó rí i pé gbogbo wọn wọ́n tójú lé ọ wọ́n yàn ọ sójú wọ́n mọ̀ yàn ọ lódì wọ́n fẹ́ lé ọ lù ṣé ó fi islam lẹ̀ ó fi islam lẹ̀ àbó fi tọ̀rí kọ̀ ṣé wù wọ́n lẹ̀ so wọ́n yan sójú torí pé àwọn ti kakún nǹkan míì tó yàtọ̀ sí Islam torí ẹ̀ ti dì mú gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ ìgbàgbọ́ kan wà tí wọ́n máa ní pẹ̀lú rẹ̀ tí wọ́n máa fi dógungun ma òun náà nìkẹ́ni tí ó ti bá wọn ṣe tọ̀ríkọ̀ yìí kọ́ kò ní wà lìjànà bẹ́ẹ̀ ni Ahmadu Tijani sọ Ahmadu Tijani ọlẹ́ni tí ó ti ṣe tọ̀ríkọ̀ Tijani ò ní wà lìjànà ó ní zahabat amaru nasi Sudan إذا تركوا هذه الأوراد gbèsè ayé àwọn èèyàn lọ lófo fún wọn ti ṣe wíìlì bí. gbogbo àwọn sábẹ́ ta ti rí ẹni tọ́lọ̀ tó fi dá lójú nu wọn pé ọwọ́ àlìjáná ńkọ́. ayé tiwọn náà a ti rí ọmọlẹ́yìn tọ́ríkọ̀ Tìjàníyà kan tẹ́rì ń bẹ fún alátọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ pé kò sẹ́nìkan nínú ẹni tó jẹ́ tìjáni tọ̀rí kọ̀ tá a ní àkọọ́lẹ̀ pé ó wà àlìjánnà. àmọ́ àwọn sáré ẹsẹ̀ kọ́kọ́ wọ al-asharatul mubashsharuna bil janna àwọn mẹ́wàá tó fún rò pé wọ́n wà àlìjánnà. wọ́n ti mẹ́wàá lọ àbí wọ́n ti mẹ́wàá lọ àwọn míì náà wọ́n ti jù dáadáa nínú àwọn àdìsí mi ẹ̀ tó rán àwọn míì tí ò sínú mẹ́wàá tánàbí sallallahu alaihi tọ̀ríkọ̀ wo àwọn ṣe kú. dínú Islam ọ̀dà tọ̀ríkọ̀ kan àwọn kan ti ṣe wọ́n fi gba tíkẹ́ẹ̀tì kí wọ́n wà lìjẹ́nà assurance láti ẹnu anabi sallallahu alaihi wa sallam tọ̀ríkọ̀ kan anabi ọ̀mọ́ ń pa rẹ̀ dípò pé wọ́n sọ pé èèyàn wà lìjẹ́nà kò ní wà lìjẹ́nà èwo láwọn yẹ ká ṣe èyí tá a ti ní sáǹpù a ti ní sáǹpù àwọn olóríire ń bẹ àbí òye wa ètò àti ní sáǹpù àwọn tó sori ire ń bẹ lọ́yẹ̀ ká tẹ̀lé o èsì kọ́ ọmọ sanra rẹ jẹ́ o ọmọ agbé tẹ̀síbà ká kọ́ ọmọ agbé kọ́rùn tọrọ bá ti tẹ ṣe ṣe bí awọ kan láàrin ra tẹ́lẹ̀ kọ́kọ́ ọmọ agbé sọlá ti fa ti mẹ́fà láti fún ọ ẹ̀rí sẹ́mẹ̀ o <laughs> tún ti di ní tẹ́ ń pààyàn àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n tó subhanallah tọ̀ríkọ̀ àwọn ahlu sunna ọ̀nà ni dinul islam ẹ̀sìn islam àwọn náà àwọn tí ó ti tọ̀ríkọ̀ náà àti sáwọn òsè islam ni kì í sì islam tó lọ́n fi rán nàbì lẹ́sẹ̀ torí tó wá pé tó lọ́n fi rán nàbì lẹ́sẹ̀ kí ló tún bí tọ̀ríkọ̀ kí ló bí tìjàníyà kí ló bí kádìríyà nǹkan kan ìbá ti bi tí ìbá ti kórè ànú lẹ́wà torí di eléyìí islam ti pé kò ní di plus wá fi kankan sọmọ lẹ́gbẹ̀ẹ́ ó ti pé fúnra ara rẹ̀ torí ẹ̀ ojú ọ̀nà àtàwọn sàábì ànábì sallallahu alaihi onídìínú islam lọ́wọ́ ẹ̀ kó ti gbọ́wọ́ tẹ́lẹ̀ kọ́ yọwọ́ rẹ kọ́wọ́ rẹ ọmọ gbé dáńfó lẹ́nìkan bá ti fẹ́ kí tí ọ̀dà bọ̀ lọ́wọ́ kó ọmọ gbà á islam ni kò ṣe ọ̀ wá sọ fún wọn pé àjọ pàdé ń jọ gbé ìdá òkè àmọ́ èmi ò ọwọ́ tọ́lọ́ fún mi ti tó so báwo àjọ mọ̀ ń jọ gbèndé torí pé ní ìsísẹ́ wa pé kẹ́ máa bá wọn sọ láyé ń bì etí wọn ti di gbogbo wa pàdé kí ló dé tó fi jẹ́ pé sẹ́nìkan máa fi tọ̀rí pọ̀yún lẹ̀ ìgbà náà wọ́n máa tó ríran gbogbo àwọn tó máa fi tọ̀rí kọlẹ̀ ìgbà náà wọ́n máa ríran aláwọn tíra oríṣiríṣi táwọn tó fi tọ̀rí kọlẹ̀ táwọn náà wọ́n tó àṣírí gbogbo oríṣiríṣi ọ̀ràn táwọn ti ń dá ń bẹ̀ tẹ́lẹ̀ táwọn ọ̀mọ̀ kí ló dé tó jẹ́ pé ńgbà tí gbogbo wọn bá wá tú bá bá tí wọ́n tú àtìrí wọn ọmọ wa lé pàǹpá wọn pa wọn ẹ mọ̀ pé bí ìgbà tó ti pa wo ni. nítorí délé yìí alihamudulilayi islam tọ́lọ̀ ń fún ọ mọ́jọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ o. ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ni nípa ẹ̀sìn islam. wa anna hadha sirati mustaqiman fattabi'u eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run ọba ojú ọ̀nà tó dúró gaara ojú ọ̀nà yìí ni kẹ́ ẹ máa tọ̀ ilé ìyẹn ẹ̀sìn Islam ìtọ́lọ̀ fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ìsìlẹ̀ sin ọlọ́run ọba ètò ìsìnkọ́lọ̀ òní gba ìsinmi lọ́wọ́ èèyàn ẹ̀sìn tó yàtọ̀ sí tẹ́bọ́lọ̀ ń sọ fún wa náà alukur'an pé inna diina inda Allahi al-Islam dájọ́jú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọ̀nà ní Islam ó tún wá sọ nínú àyà mi nínú suratu al yìí kan náà ó ní wa man yabtaghi ghayra al-Islami diinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin gbogbo ẹni tó bá lọ wá nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn Islam tó fi tẹ̀sìn ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣòfò tó bá di lọ́la àlùkìyàmù ọlọ́run dákun má jẹ́ ibi tá a dúró sínú lónìí gbogbo tá a ti mẹ́nu bà lónìí ó fi hàn wá kí ẹ bó ṣe jẹ́ pé ìlànà àwọn ahlu sunnah wal jama'a òun náà ni káhùwárí káhù àwọn àwa alápọ̀nlé káti máa pè yẹn lọ síbi káhùwà alápọ̀nlé kájìnà sáwọn àwa àbùkù àwọn àwa tí ọ̀dà káti máa pọ̀ ìwà àbùkù ìwà tí ọ̀dà fáwọn èèyàn láti wò. nínú ìlànà ahlu sunnah wal jama'a ó ní pé gbogbo ohun tí wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ń sọ gbogbo ohun tí wọ́n pati wọn ò sàdédé ṣe tí wọ́n ṣe wọn ò sàdédé sọ èyí tí wọ́n sọ wọn ò sì sàdédé pa èyí tí wọ́n pa tìtì bí ìbá ṣe pé wọ́n ń tẹ̀lé tọ́lọ̀ sì ń tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àti ọlọ́run ni wọ́n ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alayhi wa sallam ni wọ́n ń tọ̀ ìlọ́fà ló fi jẹ́ pé wọ́n ń ṣe tí wọ́n ń ṣe wọ́n sì ń sọ tí wọ́n ń sọ wọ́n sì ń lánàá tí wọ́n ń eléyìí ló sì fà ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ láyé tabatalaba pàdé ẹni tó ń tẹ̀lé súnà á rí i pé wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ láfíríkà sí asia wọ́n yàtọ̀ sí europe wọ́n yàtọ̀ ní american continent gbọ́dọ̀ australia gbogbo ibi tó bá ti rà lùsùnà wọ́n á rí i pé bákan náà wọ́n jọ rí nítorí pé kìtáàbù alukur'an ó yàtọ̀ láti continent kan sí continent súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó yàtọ̀ láti àyè kan sáyè kan torí adúpẹ́ fọlọ̀. bákan náà wọ́n ti mà ikú àwọn alùsùnà náà nítorí pa ọ́ wọ́n ní ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ ojú ọ̀nà tí wọ́n tí wọ́n ń tọ̀ òun náà ni ẹ̀sìn Islam ẹ̀sìn Islam torí kó ṣeé ṣe lọ́dọ̀ àwọn míì tí Islam ò ní tùmà míì làbá fi yàn wọ́n ní Islam èyí tí í ṣe ojú ọ̀nà àwọn ahlùsùnà wal jamā'ah onáà lè tọ́lọ̀ fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó máa tẹ̀lé súnà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó ṣe pé títẹ̀lé súnà náà yóò ṣe sábàbí àti sórí rẹ̀ láyé ń bí yóò ṣe sábàbí àti sórí rẹ̀ lọ́la al-qiyam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk